So you will report to the mother of the husband. That is in-law to in-law problem. Sometimes it is like that. Say, eh, àwọn òbí rẹ̀ wọ́n ṣe dáadáa sí mi. Àwọn òbí rẹ̀ ò kí mi. Níṣì òbí rẹ̀ ò bá ṣe dáadáa sí ẹ, ìwọ náà ṣe dáadáa sí wọn. Ẹni tó bá ti mọ̀ pé òun fọ́mọ nílé ibì kan, yóò mọ̀ ṣe dáadáa sáwọn ilé ibẹ̀ yẹn. In fact, ní kò ságọ̀ kankan bì kankan téèyàn bá ń fi ṣe dáadáa sí àwọn ilé ibi téèyàn bá ti fún wọn lọ́mọ àbí ilé ibi téèyàn bá ti fẹ́ ọmọ àwọn yẹn tó transfer ìfẹ́ tí ìwọ ń ṣe sí wọn yẹn. wọ́n transfer ẹ̀ sára ọmọ ẹ̀ yóò jẹ́ kọ́ ọmọ ẹ̀ náà kó jọ wọ́n lójú àmọ́ ọmọ tó ṣe pé òun gan kò fẹ́ rí ìyá kò tiẹ̀ fẹ́ kán ìyá kankan sọ̀rọ̀ ńbì kankan kò yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ káwa náà lè mọ rí àwọn ọ̀yọ́ ọkọ wa. tá a bá ti rí i pé a ti rí àwọn ọ̀yọ́ ọkọ wa ó ṣe díẹ̀ ká pe àwọn ọkọ wa á ah, kí ló dé why mama is not coming around láàrin ah, mọ̀mọ́ kan wà oníwà Mama, rẹ ní ṣe bí mama ti ẹni kì í ṣe mọ̀mọ́ mi ìwọ náà lọ bí wọn. then you go to the mother mama we have not been seeing you hope no problem mama ẹ eh, mo ní fún yín sinmi díẹ̀ ni ẹ má fún wa sinmi díẹ̀ o àfẹ́rí yín we want to see you good do good to them whether with the knowledge of your husband or not if you have things you can give to them stretch your hand to them and that will create concrete love between you and the father-in-laws the mothers-in-laws. Then most of us, we read, we should read the Holy Quran. We should be versed in the Holy Quran. We know what the Quran is saying, like our brother, brother Alaro is telling us, that we didn't need to know our religion. We should not have comparison. Some people come from bad homes, and they want to be your friends. They want to tell you about evil they do to their own mothers in law, so that you too can copy and do the same. No. community of good Muslim sisters who you will come together to know more about Islam, to establish better Islamic families. Like Brother Alaro has said, all of us will become mothers-in-law. And if you treat your mother-in-law badly, your own daughter-in-law, that is the wife of your son, will come to treat you even worse more than what you do to your mother-in-law. If you don't want this, you should be careful about what you do. management of home is managing our time. We should know what to do and know what not to do. Then if our husbands instruct us on certain things, they know better than we do. That's what Christian Arigalu, Hawamuna al You see, when God is stressing anything in the Holy Quran, He has reasons for it. God stresses that He has made our husbands umbrellas over us so that these men will protect us It's not that we are subordinate to them. We are partners in progress. We are meant for one another. But at least in a home, somebody has to be a leader. leaders, then we are to guide our children. Then both of us, the husband and the wife, are to take care of the children and the extended family as If you are the quarrelsome wife that you quarrel always, you should take note that your children are watching over you. What about you do, they emulate. If they can't do it immediately after you do it, they will go out and display some of your acts. And if friends are asking them, they say, ah, this is how my mother shouts. This is how my mother quarrels. This is how my mother does this and that is speaking bad about Islamic home that other people should copy, should follow. We should not look outside, especially on the issue of these films. We allow our children to watch, to overdo it. Some children will be in the sitting room, sitting room up to around 1, 2 a.m. while the parents are already sleeping. We should not allow this. We should know what type of films our children to our home. Then when our parents become aged, we need to take good or better care of them because they will be behaving in certain ways that you won't expect. You have to tolerate them. You, some of the things you should think about is that Quran has said it, that that time it will be diminishing return, that some of the things they will be doing will be like child play and you should try and accommodate whatever they do and pray Allah to protect and guide them as they have done unto you when you were young. After all, what you are doing to them now, you know. What they did to you, you didn't know. So they could have caused harm to you, but they didn't do that. So I ask God to be our guide And I pray that uh, this kind of uh, organization and uh, program will continue for Muslim brothers and sisters so that you continue to enlighten us about Islam as a whole and family members specifically. Wassalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Allahu Akbar. Uh, we thank our mother too for that very brief and concise contribution she has made. May Allah subhanahu wa ta'ala reward her abundantly. She has been our mother. Anytime we bank on her, wallahi, she's always there for us. May Allah always be with you and always be there for you. Uh, now, I think we have gotten the message, but I want to crave our indulgence. Like I said, it is a deliberation. In a sitting where you have a leader, our father, our guest speakers, and scholars around with us, they are leaders. You don't take exit until you allow the leaders to permit such. We want to have few contributions, not just ordinary talk we want. We want to have a resolution. I said it earlier that doctor has given us the open, the broader things of it all. As regard the issue of matrimonial in Islam, how we resolve it generally. The emphasis was driving down to the issue of mother-in-laws and wives. Our mother equally has equally talked in that respect, and virtually all the items listed by doctors, I think it has treated everything we need. Okay? Could we allowed to reward them abundantly? Now, we be going to our father. Bàbá wa tí wọ́n wà láàrin wọn látàárọ̀, mo sọ fún wa mo ní bàbá ni wọ́n kọ́ àwọn dókítà wa, àwọn dókítà wa ni wọ́n kọ́ àwa náà, he is my doctor, he is my ọ̀gá, he is my everything too. A rí pé Ọlọ́run kẹ́ wa ní Islam tọ́lọ́run fi ṣẹ́rú àwọn àbá ikú fún wa láti pé ká gba ìrírí látọ̀dọ̀ wọn bá a sì jòkó yìí náà tabala àjọ mọ́lẹ̀ ní àbáwá àti bàbá lọ́la bọ́lọ̀mù bá dẹ́mi wá sí ọlọ́run kò dẹ́mi wá sí. tọ́ lábẹ́ bẹ́ẹ̀ tá a ṣe fún àwọn tó tẹ́jú fifteen minutes síwájú sínsìn a fẹ́ gba contributions díẹ̀ a sì gba questions lórí àárín tí à ń gbé yẹ̀wò yìí ní tó dé lóde òní tó fi di pé àwọn obìnrin ò fẹ́ ya ọkọ ńlé àbí àwọn ìyá ọkọ náà wọn a máa sábà ṣe èyí tó kọjá làǹgbà míì àbí àwọn ìyá ìyàwó bó ṣe wà ní gbàǹjà náà ló wà ní àbàtà ìyá ìyàwó ìyá ọkọ àwọn méjèèjì àwọn ọmọ tí wọ́n jẹ́ ọkọ àti ìyàwó wọn yìí sábà fẹ́ rí wọn mọ́ kí ni tó dé bàbá ẹ dákun ọlọ́njà rí yín bàbá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى والصلاة والسلام على المصطفى صلى الله عليه وعلى آله وصحبه وسلم وبعد لأن كتي ببوا مولو سرو تانتين في كي أولا أولون كي أولا أولون تانتين في كي أولا أولون إمنا فتمناكم السلام عليكم ورحمة الله وبركاته إباح يوم أيناني yóò máa yí náà ní títí tó fi yípo tán ìyá ọkọ bàbá ọkọ ìyàwó tá a fẹ́ láti ìran kan tí a kò mọ̀ wọ́n ti sọ fún wa ní ọ̀rọ̀ lẹ́kṣọ́rà wa ti sọ fún wa background ọ̀pọ̀pọ̀ àmọ́ kí ni ṣe sí i. ọmọ tá a fẹ́ kí ni rẹ̀ kí ni wà á wọn kí ni wọ́n fi tọ́ àmọ́ asáhùnrè bí atúrí ni. ọmọ òní bá pẹ̀lẹ́ ìyá rẹ̀ ńlẹ̀ kó sí aṣọ rẹ̀. àwa tí à ń fẹ́yàwó tá a jọkùnrin àwa la gbọ́dọ̀ ní ẹ̀kọ́ nípa obìnrin tá a fẹ́ fẹ́. àbí ká kó lákòótán nípa Islam bóò ni Islam ṣe ní ká hùwà bóò ni anabi sallallahu alayhi wa sallam bóò lòun náà ṣe lò pẹ̀lú àwọn àyẹ̀wò ẹ̀ àti àwọn òbí àwọn àyẹ̀wò ẹ̀ wọn ní túláàsì o ó jẹ máa wà gẹ́gẹ́ bí ọkùnrin torí gbogbo intanukọ̀ọ́nà gbẹ́kalẹ̀ ń ar-rijalu qawwamuna 'ala an-nisaa gbogbo nǹkan ló kú sí lábẹ́ ó ní wọn àbá bẹsí àsìkò gbà má ọkọ ni ó máa sọ fún ní ó kọ́ ìyàwó lẹ́kọ̀ọ́ bá a ti hùwà ní bàbá rẹ ó ti di bàbá mi. nínú Islam bilimusahara pẹ̀lú ìjánà àná ó wà ní ipò ọ̀wọ̀ àpọ́nlé ìbùkún àti kádìfẹ́ǹdì aburú fún ni tí a bá tilẹ̀ jẹ́ àná ara wa bàbá àyàwó mi ìyá àyàwó mi kò ní fẹ́ kí aburú ṣe mí bẹ́ẹ̀ náà ni bàbá tèmi pẹ̀lú ìyá tèmi kò ní jẹ́ kí aburú ṣe ẹnìkankan nù èèyàn àyàwó mi ntí àná mìíní ni tí Islam gbé kalẹ̀ ọkọ ní ọmọ wa kọ́ ìyàwó bàbá mi ó ti di bàbá rẹ gẹ́gẹ́ bí bàbá rẹ náà ti di bàbá tèmi bí mo ṣe lè ṣe fún bàbá mi òun náà ni ìwọ náà gbọ́dọ̀ ṣe fún bàbá mi bí ìwọ ti lè ṣe fún bàbá tiẹ̀ àti ìyá tiẹ̀ bẹ́ẹ̀ náà lọ gbọ́dọ̀ ṣe fún bàbá tèmi àti ìyá tiẹ̀ torí pé a ti transfer rẹ̀ dira wa bó fẹ́ bí jẹ́ pé. Eh, relationship ẹ̀jẹ̀ ni àbí ti ìfẹ́rẹ̀ ni Islam ó ti sọ de nítorí nípa òun ni ó kún ló fi tọ́ sára wa kì í ṣe pé á bí apọ̀ bẹ́ẹ̀ nìkan bá kọ́ kú ẹnìkan jogún ẹ̀ ìjogún yìí kí ló fà á òun náà ni ìfẹ́ra wa ló fà á tẹ̀jẹ̀ ọ̀tọ̀ ìfẹ́rẹ̀ náà ọ̀tọ̀ fúndì eléyìí ọkọ òun ló gbọ́dọ̀ ní ẹ̀kọ́ Islam láti lè fi kọ́ ìyàwó ẹ̀ bí a ṣe tò ilé wa èmi ní bàbá ìwọ náà ní bàbá mo níyà ọ̀níyà sábàdà kó ìyá wa kú sábàdúrà kí bàbá wa kú káwa lè má gbádùn là túláàsì ọgbọ́dọ̀ kọ́yàwó yẹn ìtọ́lọ̀ nfẹ́ ni òbí òní sálẹ̀ ìkọ̀ṣẹ́ òbí pápá jùlọ obìnrin bí bàbá ọmọ ò bá lápọn bàbá ìyàwó rẹ̀ bí ò bá lápọn ìyá ìyàwó rẹ̀ yóò sọ àpamọ́ dìgẹ́ bá ti dá wọn wọ́n ti sọ ọ̀rọ̀ obìnrin fún wọn. ìwọ́jàgbà èmi ọ̀jà gbàdúrà eléyìí ní àdẹ̀dẹ̀ bàbá rẹ̀ sọ fẹ́ bá tẹ̀ jẹ́ ni. ọkọ yẹn ní ó lo ẹ̀kọ́ yóò sì lo sùúrù yóò sì lo àfaradà yóò sì lo ìdí pẹ̀lẹ́kùtù bá ìyàwó lò nítorí pé òun àti ìyá rẹ̀ bákan náà ni wọ́n. àmọ́ nípa ọ̀rọ̀ ọlọ́run ẹ̀kọ́ ọ̀rọ̀ anábì Muhammad sall bá a ti gbé ayé náà lọ́wọ́ máa fi kọ́yàwó yẹn gbogbo irú behaviors tí ìyá ọkọ rẹ máa ń lò sí ọ ọ ọgbọdọ ọ fi bá lò tó o bá fi bá lò àkọ́kọ́ ná ayé yẹn kọ́ nìkan ní ó dàrú ọ̀run náà ó dàrú kún nítorí pé ìwọ náà ó ní ọmọbìnrin tàbí ọmọkùnrin tóun náà gbéyàwó wọ́n ti sọ́lẹ̀ kan Kama tùdínù tùdán ìgbà tá a fi wíńkà là á fi san ọ̀nà ti kọ́yàwó lórí ẹ̀gbọ́ àwọn kan yìí òbí mi arajọ́ ni kò gbọ́lù pàápàá jùlọ obìnrin kò gbọ́lù kò mọ kí ni ti lọ ní làwọn ń hù níwà ẹ̀yin sì ní ẹ̀kọ́ Islam níwọ̀n àbàtì ẹ̀ ní ẹ̀kọ́ Islam ẹ̀ tún ní ẹ̀kọ́ ọ̀gbọ̀n òdu ní tí a lè fi kúnra wọn tẹ́ ẹ fi rí ayé lò gbanú ẹ̀yin ni àmọ́ bàbá tó bí bàbá bàbá tó bí ọkọ rẹ ọ̀ ìyá tó bí ọkọ rẹ àfa àwọn ògbó kùrú ọsùn fẹ́ láti tẹ ọmọ wọn ọgbọ́dọ̀ ọmọ bọ́ọ̀sì bá wọn lò tọ́ fi ní tara wọn kó lu ọlọ́run ìwọ obìnrin àwọn ọmọ àfẹ́ tajúrà ìyá wọn tó dé ń sìn ọ bàbá àyàwó àbí bàbá ìyá ọkọ yóò fẹ́ máa ma nígbà tí obìnrin yìí wọlé ọmọ mi kí ni í ṣe kí ni kúrí tí ọmọ mi rí gbé ṣe kò rí nǹkan gbèsè rẹ o ó ti yẹ kó kọ́lé gbogbo ẹgbẹ́ ẹ̀ ní lo ó ti yẹ kó lo ǹjẹ́ ọmọbìnrin yìí ǹjẹ́ kì ṣe pọ̀ nínú ọmọ mi báyìí ọmọ ọ̀rá kẹ̀kẹ́ tẹ́lẹ̀ o kótó fẹ́ o. n'ụwa dị dìde pọ̀ pé yóò máa ka ẹran sísàsùn kí lẹ jẹ lánàá níjẹta ńkọ́ sábàánípa ẹ̀ ń ṣèǹjì ẹja tù ẹ̀ ń ṣèǹjì ẹ̀sìn panla ẹ̀ ń ṣèǹjì panla ẹ̀ ń ṣèǹjì ẹ̀sìn kananama tí òkú èkó wà òkú èkó màmá ó wà ọ ní rọwọ́ ọ̀pọ̀ ló máa báwo lòun ṣe fẹ́ lo pọ́tìsì wo lòun fi bá lò tí òfin ní ti ara àyà ìkọsẹ̀ ìyàwó náà tó sì ti fura pé yes bí ọkọ mi ti rí ni òun fẹ́ hùwà láti ṣàfihàn pé ìyá ọkọ yóò dáa wò mẹ mẹdíà kọ ìyàwó kẹsì kan èmi lè faradà lé o ìyá yẹn ti ṣe tiẹ̀ ló ti ṣe tiẹ̀ o pẹ́jà kan ṣe tiẹ̀ o ọpọlọ àmà bí ó ṣe play role tí òfin ní ti ara ìyá rẹ̀ kọ lu ọlọ́run látara tí ìyàwó ń sọ fún tí ń kọ òun náà mà báwo lọ sí máa lò. ètò yẹ kókó ọ̀rọ̀ ń bẹ̀ kò má àsìkò alálàwà yìí àwọn tá a yọ̀bìnrin ẹ̀kọ́ ọlọ́run òun ni ẹ jẹ́ kí a try láti mà tá a bá mọ àwọn ẹlẹ́kọ̀ọ́ tó pọ̀ tí wọ́n sì tún ní ìbẹ̀rù ọlọ́run tí wọ́n sì rẹ́dì láti lo ẹ̀kọ́ wọn àbí láti náà fún àlùmíì ká máa bẹ̀rẹ̀ kí ló tọ́ kí ló yẹ ká ṣe pàápàá jùlọ àwọn ọkọ ìyàwó and àwọn àyàwó ilé ìyá ọkọ mi bó ti rìn ẹni tí ọlọ́run ọba ò fún lágbára kó yálé tó pé láàrin ilé fámìlì náà ni wọ́n ń dìrọ̀ mọ́ ń dìrọ̀ mọ́ bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ kẹrẹ́ ìyọkọ gbọ́ irú ọbẹ̀ tẹ́ bá ṣe ń gbóòórùn ẹ̀ gbogbo tẹ́ gbé wọlé ń rí ẹ̀ sì rí bòmí lọ ọ̀rí lẹ́bi rẹ̀ bèlè kọ́kọ́ jẹ ṣáà nílò ayé ṣáà sì fẹ́ fi kí ẹ fi ayé bọ̀ ọ̀run jẹ́ àní fẹ́ bẹ́ẹ̀ sọ eléyìí kò máa lé ìdèso ká máa bi àwọn àfa bọ́ọ̀ ìgbésẹ̀ ọkọ ìyàwó àti àwọn ìyàwó tó ìyá ọkọ mi tọ́lá mi ṣàdánwò ni àṣírí bí lọ bọ́ọ̀lù àti ṣe ó ní tí wọ́n máa sọ fún ẹ nípa bá nàbì ti ní ká ṣe nì bọ́ọ̀lù ti ní ká ṣe nì gbogbo àjùlọ sùúrù yá ayyuhal ladhina amanu isbiru ba'da a'udhu billahi minash shaitanir rajim yá ayyuhal ladhina amanu isbiru wasabiru warabitu wattaqullaha la'allakum tuflihun. Eyi tá ń jẹ́ mọ́mìn ọlọ́run pé ọkùnrin ó pé obìnrin lábẹ́ yá ayọ́ alẹ́dínà àmín ẹ jẹ́ ká ní àfaradà fúnra ara wa fún tí ó máa ṣe wá sẹ́nìkan ò rí tọ́yìn pé àwa làá máa rí nǹkan tí ń ṣe wá làá sì máa fi ara dá nǹkan tí ń ṣe wá ẹja ní sùúrù tó wọ́n sábìrù ọkọ àtìyàwó fìtínà lẹ́jẹ́ fúnra yín torí mara ọlọ́run sì rẹ̀ ẹ̀bà nílò ẹ̀bà nílò wọ̀jà ń ná bàdà fún lè bá a sí títì náà àtẹ̀sùbẹ̀rù wọ̀gá nọ̀rọ̀ púkà pàṣẹ rọ̀ àwọn bíi tí ọlọ́run ti gbogbo ní ti ń máa ṣẹlẹ̀ máa tó ọ̀nà lọ́sọ̀dọ̀ ọlọ́run tá a bá fẹ́ làádọ́ ẹ̀ onífìtínà onífìtínà lòun ti wá ṣe fúnra wa ó wá béèrè pé ṣé ẹ gbà bẹ́ẹ̀ ṣé ẹ fara mọ́ sáré ni tó kọ̀ fọlọ́n pé àmì ìlú fọlọ́n yẹn kẹ àmì ìlú gbà yẹn kẹ irú ọlọ́run ni o. àbárí náà ọkùnrin tóró béèrè àtúndòrò bóńdíṣẹ́nu apákàáyín pẹ̀lápákàáyín ọkọ ìyàwó ìyá bàbá ọmọ ẹ̀gbọ́n àbúrò ó ní fìtínà ló ń ṣe fúnra yín fìtínà ló ń ṣe fúnra yín ẹnìkan ò lè ṣe sọ́yà nìkan láíláí ìyá ọkọ ìyá ọkọ pẹ̀lú ìyàwó ọmọ bàbá ọkọ pẹ̀lú ìyàwó ọmọ ẹ lè gírí àmọ́ kí lòun kẹ́kẹ́ ẹ ṣe sábìrù tó gbogbo wa náà àá ló dìgbẹ̀ kan náà ni lè wọ́n ti máàlù ẹni bá wọ ọlọ́run àpẹ́ ẹni bá wọ ọlọ́run àyà ọ̀tà wáwá ẹ̀dá ó kù ń tọ̀ ọ́ sẹ́sẹ́ ojú ọlọ́run kọ́ lọ́gbà ọlọ́run ni ẹ dìra yín mú ẹ fira yín ṣera yín nínú òfìrà yín ṣera yín yẹn òun náà ni yónú ìrìn ọlọ́run wà ẹ balẹ̀ èkó rí mi ẹ kà gbọ́n tí mo wí ni ẹ sì tẹ̀lé ibẹ̀ náà ni ó fa ọ̀là fún yín ọlọ́mọdé ọlọ́run mi sàjẹ́ kálá sùúrù ni o sùúrù náà àlè yí padà abọ́lọ́ ti ṣe nǹkan nìyẹn wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam. after which we take one or two questions. àwọn questions kan wà mí di á sí pé tọ́pìkì lecture mi in fact seminar mi ni question tó wà ń bí báyìí ọlọ́run kò kó wa wọlé. السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم nítorí àkókò tó ti lọ ẹ má bínú Yorùbá lèmi ó sọ àwọn Dr. Aláró àwọn náà gbóyìnbó dáadáa èmi gbóyìnbó <laughs> eh, látòrí àwọn dr aláró fi dórí àwọn bàbá tó ń sọ̀rọ̀ kan yìí ọlọ́run kò bá san yín lẹ́sàn-án rẹ̀. tọ́pìkì yìí kẹnu gan because we are talking of Muslim home. ok ẹ má bínú akọlé kìíní yìí ó kẹnu gan nítorí wípé ní. Ni ọ̀rọ̀ nípa mọ̀lẹ́bí mùsùlùmí òun là ń sọ eléyìí tó ṣe wípé ní òun ni ó ń sọ báwo ni àwùjọ ó ṣe rí tí mọ̀lẹ́bí mùsùlùmí bá da àwùjọ ó da nítorí pé nǹkan tọ́lọ́run ní kí àwa ṣe nílé ayé nìyẹn àwa lọ́lọ́run fi ṣe gíláàsì táyé gbọ́dọ̀ máa wò gẹ́gẹ́ bí role model unfortunately gíláàsì ó dà pé o ti san. alákọ̀ọ́kọ́ a kí ni reality ọ̀dọ̀ wa ń bí. tíọ́rì kọ́ ló kú kọ́ pa family problem wa ni nàìjíríà n bí ọkọ ìyàwó pàápàá nílọrin ń bí báyìí àwọn mọ̀lẹ́bí wa wọ́n fẹ́ràn à ń kógbá lọ léṣe ilé ìyàwó ká máa kọ̀dí sáwọn onílù ká máa bá wọn dáná òkú nǹkan nǹkan mọ́ra wọn how do you shield your wife from them? àwọn ìyàwó wa báwo la ṣe fẹ́ protect ìyàwó wa kúrò tí àwọn òbí wa tí wọn ò fi ní rí wa gẹ́gẹ́ bíi pé ah abdulrasaq tó ìjọ́tọ̀ sáà ti fẹ́yàwó ìdélédé wà láà àgbákò lọ gbé wá bá wa. tí wọn ò fi ní ìwò pé àwọn boríborí wọ̀nwọ̀n yìí kọ́ńkí náà. nítorí náà brothers àwọn àgbàmọ́ra kan wà tó jẹ́ wípé ní wọ́n ní kíyàwó rẹ̀ ó wá tó de pàkínkè ah alájẹ ìdáfẹ́ wọn bínú ọláhun gan ó ní kinní kan tí mo fẹ́ kó wá bá mi ṣe ń lé àbíá a ní prógráàmù kan lọ́la ẹ má bínú ẹ dákun ṣẹ́fẹ́ fúlùs náà ní kinní wa ń bíbà yìí ọ̀ tọwọ́ bá kò. bí o bá wá sí àwọn ibì wà tó jẹ́ pé ìwọ lọ́ọ́ lọ fẹ̀mí ara rẹ di pẹ̀lú àwọn ìjẹ́ bẹ́ẹ̀ torí kò tí ì yé wọn bàbá and gradually òun là á fà wọ́n dé position yẹn tí ó fi yé wọn ẹja fi yí òun lẹ̀ wàhálà ṣẹlẹ̀ láàrin ìwọ àtìyàwó rẹ ọgbẹ́ pa ó dilé wọn ẹ wá kìlọ̀ fọmọ yín o obìnrin ṣe ọ ọ ń lè fẹjọ́ sùn ìyá rẹ̀ ọ fẹjọ́ ọ̀ka sùn kànú. ẹ̀gbọ́n nǹkan tó yẹ ọlọ́run wí ni ọlọ́run ní wà iná kíftún ṣẹ̀kọ́kọ̀ báyìí níhì mọ́ fábà hàfíwó ahakàmọ́ mìíní aha lìhí wà hákàmọ́ mìíní aha lìhá in yurida islahan yuwafiq Allah bainahuma. ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mọ̀lẹ́bí tẹ́ ẹ jẹ́ kìnnìtẹ́ bá rí wàhálà bá fẹ́ ṣẹlẹ̀ láàrin fámìlì ẹ gbé àwọn ọlọ́pọlọ pípé àwọn afẹ́nifẹ́re èèyàn obìnrin kọ́ o. brothers ìyá ìyàwó rẹ kọ́ náà ní kọ́ ọlọ́fẹjọ́ sùn nítorí pé sentiment àti emotion ló máa ń gbé obìnrin ìwọ náà wo wo eh, gbogbo egungun àyà rẹ ló yọ yìí báyìí kọ́ la fọmọ yìí lẹ̀ fún ọ. And sisters, look, the life is not a bed of roses. ima kan atundun ijota tá a ojota mu gàrí ń bẹ a jọ máa lọlé lọ máa rojọ́ wà láti jẹ tá a jẹun. Ṣé bí ọgbọ́n pé nílé ànábì náà wọn ò rúná fún bíi ijọ́ mẹ́ta dẹ̀bí inú wọn ń jẹ? ọ̀rọ̀ pọ̀ àmọ́ ẹ jẹ́ máa jù ú ní bọ́ndù-bọ́ndù díẹ̀díẹ̀ báyìí ni. eléyìí nìkan wá kọ pábánbárì àdánwò tó wá bá wa ní ìṣèjàmọ́ ò ní ọ̀rọ̀ polygamy. sísà tó bá ti wọlé brọ́dà kan ah alhamdulilayi ọlọ́run ti bẹ́ mi ṣe ná to hell with the other sisters. onóòrọ́kọ rẹ̀ má làwọn ẹ̀ fílẹ̀ and the statistics tó wà in the world lénìí ó sọ fún wa wípé ní ẹ̀yin obìnrin especially people at the marriageable age ẹ pọ̀jù àwọn ọkùnrin lọ. now nítorí wípé ní mọ́nà àwọn afẹ́yàwó mi ìwọlé ijó wàláì obìnrin mi ọkọ rẹ̀ ò ṣẹ́ rí ẹ̀ṣẹ̀ yọ̀ kan tọkọ rẹ̀ ẹ̀ṣẹ̀ tí ò sì lè forí dé sálkíámù ọlọ́run fi dé òní kó fẹ́yàwó lè eléyìí ń lọ da lérú sí ọ sì ti gbàgbé púpọ̀ náà láwọn àbúrò ọmọ nìwọ náà sì ń bí wọn kálọ́mọ tiẹ̀ ní bá ń bẹ́ ń ta tí ò rí ọkọ fẹ́ kí ló fẹ́ ṣe ń parẹ́. Allahu Akbar. sisters reality ẹ wo gbogbo àwọn ọkùnrin tá a jókòó ìwà láìlè tó bá gba kámú ni ninety nine percent ọkùnrin ló wà polygamous in nature ninety nine percent mo ìfà mo wà mild pẹ̀lú one percent tí mo fi kalẹ̀ yẹn ni. lower polygamous in nature tẹ́ ẹ̀ bá wá jẹ́ ká ṣe legally á ṣe illegally wálé yasu billahi min zalik. and that is why tó fi jẹ́ wípé ní ẹ má jẹ́ ó yà yín lẹ́nu tẹ́ bá gbé pé brọ́dà náà ó ń yọ ọ́ ṣe nǹkan ìwọ lọ ti débẹ̀. nature ọkùnrin ẹ lè pamọ́ lára bó ti jẹ́ wípé ní nature owó obìnrin náà àwa náà lè pamọ́ yín lára a manage rẹ̀ ni. ẹ já ronú dáadáa o ẹ̀yin lẹ́ẹ̀ máa ṣe subhanallah subhanallah o oh, allahu akbar tẹ́ bá gbọ́ pé sísá kan lọ fẹ́ christian àmọ́ wendy sísá nígbà tó ń ráre ọ advice ọkọ rẹ kó lọ fẹ́ o. sisters in Islam ti ní wá àbí sisters in Islam ò ní wá sista tó wá jẹ́ wípé ní ọkọ rẹ̀ tiẹ̀ wá lágídí ó wá fẹ́ wọlé tó wá di wípé ní ọ̀nà wa ń bá jà ní jojoojúmọ́ kọ́kọ́ x-ray rẹ̀ wò látòkè ṣé sista yẹn ṣó sẹ̀ ẹ́. kò kúkú kalo ẹ̀ ká ló ta ni tá gara yìí ẹ máa dì mọ́ra yìí ni àmọ́ àgbákò tó ṣe náà ni wípé ni ó wàá fi ọkọ rẹ. ẹ dákun ẹ jẹ́ ká wo àárín yẹn wò ẹ dákun ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ìyàwó wa àìsí polygamy threaten ìyàwó pé ńgbà tó tó tó ṣe dáa èyí sì fẹ́ lómi ilé ọ ìwọ náà ẹ ṣe Muhammadu sallallahu alayhi wa sallam bí ìyàwó rẹ ìwọ ń expect ìyàwó rẹ kó dẹ́ jẹ́ bí Khadija àbí kó wà complete hundred percent submissive òun làwọn doctors àwọn bàbá ti sọ fún wa lẹ́ẹ̀kan from different backgrounds lẹ́ ti dìde and kùdìẹ̀kùdìẹ̀ tẹ́sìn ń gbọ́n dànù díẹ̀ lára wa ibi tí ẹ̀sìn gbọ́n tiẹ̀ nù dé ọ̀mọ̀ ọ láti fojú àánú wo àárín yẹn wò a rọra máa tira wa lọ díẹ̀díẹ̀ ẹ jẹ́ a lè resolve rẹ o we can resolve it we only be managing it bí doctor ṣe sọ ni a máa manage ara wa títí a fi lọ ọlọ́run ni. Assalamu alaikum. Ọ̀rọ̀ fún ilé-iṣẹ́ báyìí bẹ́ẹ̀ ṣe ń sọ lọ yìí, ẹlẹ́mí ó tún délé yóò wá di another version pé ń gbọ́ lọ́wọ́ tẹ̀ wá gbà wá náà. Dr. Nasiru ní àwọn sísà ń bẹ́ǹtà. Yóò wá rántí pé sísà kan bẹ ní báńkì tó ń kí ń jò ní ìtòsọ tó fún ní káàdì ó sún káàdì yẹn náà ni. Wàláyì mo receive call kan. Ní obìnrin kan sọ fún mi pé ọkọ òun, ìdí tóun ni ó máa ń wá yẹn ọpẹ ló tírèèni ẹ o àmọ́ ti fẹ́ báyìí òun dẹ̀ ti ń kúrò nílé báyìí bí n bá pè òun ní gbé kọ́ọ̀lù mi o ah kí ló dé and they were living very happily before. ó ń fẹ́ ẹni tó fẹ́ fẹ́ ṣèkejì ó nígbà wọlé tí ìmárì tó ti pè five years tí wọ́n lòun fẹ́ fẹ́ ẹnìkan láyé ẹ wọ́n gbé àní gbé kọ́ọ̀lù yín tẹ́ bá pè mí o. àwọn issues yìí wà topical tó já sí pé these are contemporary issues tí a fẹ́ máa discuss bó ṣe kéré mọ yẹn ó ti da ìmọye lérú kódà ó mú ìyá ọkọ mi àlákọ mẹ pé fẹ́ lómi àhá àláyà alámùmọ́ni kàlákọ ọlọ́run máa ń tó dá mẹ́ni ọlọ́run ló dá ọkùnrin ló dá obìnrin a ti gbọ́ justification lẹ́nu àwọn àgbàlagbà àsìkò sí níta àti máa hànjú wa pé tá a bá let's be muslims ní tá a wù yí láàrin yìí ẹ jẹ́ jẹ́ mùsùlùmí wọ́n láyé mo sọ ń bẹ̀rẹ̀ rọ̀ mọ́ ní àgbo mẹ́rin tó sọ pé pé bọ̀ wá pé nìkan ní ìjẹ́ pé ọ̀rọ̀ kan ló wà mí ah, bẹ́ẹ̀ bá dé pàṣẹ sábà ẹ má ti wá ni wọ́n fi di pàṣẹ eleven tó padà dé yìí bàbá ti dé ní ten á sì ní ample time láti discuss issue yìí dáadáa ẹni pé àfihàn padà tó wa mọ́ tó pé ẹ̀tọ́ náà ti ń ó ti ń wọlé àwọn ìbéèrè wà mí tí a fẹ́ bà tí wọ́n dá òní ṣókí àmọ́ àwọn míì ń bẹ jẹ́ pé next week inshallah ní maika ní sunday next week program yóò máa wáyé ní every month pẹ̀lú àṣẹ lọ ẹ máa rí text messages á sì máa rí ìpolówó lórí rédíò every month báyìí láà máa gbé àwọn ọ̀gá wa wá tí wọ́n máa bá wa sọ àwọn topical salient and delicate issues báyìí tó ti da ìmọ̀ye ìgbìmọ̀ ẹ̀lẹ́bí tó. àwọn tí wọ́n jọra wọn náà ìbéèrè sà àwọn tí wọ́n jọra wọn nínú ìbéèrè níwọ̀nyí sà àkọ́kọ́ ni pé nípa ọ̀rọ̀ ọmọdé yín lọ tí ìyá àkọ́kọ́ bá jẹ́ tí yóò fẹ́ gba ìyàwó tíṣà máa ń complain tí máa ń hà lákà ẹ̀ tó máa ń fẹ́ fún ní public disgrace kí ni kí obìnrin yẹn ṣe pẹ́sàn yẹn dúró bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni pé ìyá ọkọ tó bá jẹ́ sí pé tó ní bídíà ni tó fẹ́ràn tó wọ̀ ká kíní kan sí bídíà súnà ìyàwó ọmọ mi já lọ ṣe báyìí ní màmá bídíà ni bóò ni ẹ̀tọ́ wa wá fẹ́ra pẹ́ náà ni ọkọ tí obìnrin fẹ́ tó disguise bíi mùsùlùmí dáadáa tí wọ́n wá wọlé tó wá di pé àbáfẹ́ ya wòlíì ọ̀sán gan tó ṣàfẹ́ ya nǹkan kí nǹkan bówo ni kí obìnrin yẹn ṣe ìkan wá fẹ́ jọ díẹ̀ sà bí a kì fi iná sábẹ́ torí a fẹ́ suspend àwọn tó kù. etí afẹ́fẹ́ sábẹ́ ni pé ìgbà wo ni obìnrin lè má rì àbí ló yẹ kọkùnrin má rì ìfà tọ́pìkì entirely ṣe kí ó kẹnu gẹ́gẹ́ bí àwọn tó ṣiṣẹ́ lẹ́ẹ̀kan yẹn ẹ jẹ́ kí á gbọ́ àǹtà dúkìá àwọn ti ìyá ọkọ ìyá ìyàwó yìí náà. alhamdulillah wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in adúgbò fún ọlọ́run lẹ́ẹ̀kan sí àlékún kí ọlọ́run rẹ̀ kọ́ bá anagba muhammad sallallahu alaihi wa ọ̀pọ̀lọpọ̀ ohun tí ó dáhùn béèrè yìí òun ni àwọn bàbá ti sọ àwọn dókítà náà sọ àwọn fọ́tà àwọn màmá wa àwọn náà sọ. ọ̀rọ̀ ìṣesí láàrin ìyá ọkọ pẹ̀lú ìyàwó bó ti rí ni ẹ̀rí tí wọ́n ti wí kalẹ̀ yẹn. bọ̀dì béèrè sẹ́ni wá béèrè ni pé ìyá ọkọ tó wọn ọ̀dí ẹ̀ fẹ́ rí súnà ṣẹ́rí yẹn alhamdulilayi ọlọ́run sọ dr nasiru lẹ́sàn dáadáa wọ́n ti fèsì ẹ̀ ẹrù yìí ti ẹrù ìyàwó ọkọ tí ó fẹ́yàwó wọlé tó sì mọ́rú ìyàwó tó fẹ́ tíyàwó náà rí bó ti rí lójú ọgbà láti fi ọ wàláyà àmánà ni lọ́dọ̀ ọlọ́run o anabuwa muhammad sallallahu alayhi wa sallam ẹgbọn tá anabi wí anabi ní istawsu bin nisa'i khayra fa innakum akhastumuhunna bi kalimati llah aw istahlaltum furujahunna bi kalimati llah àti ọlọ́run ìyà ọ̀dọ̀ ọlọ́run òun lè fi mú àwọn obìnrin yìí kú lábẹ́ àwọn bàbá wọn bọ́bá ẹ̀kọ́ lọ́run ṣe é ní ìdàkejì kò sí ń tá a ṣe àwọn ìlú tó sì rí bẹ́ẹ̀ ń bẹ láyé lónìí o bẹ́ẹ̀ yẹn bá délu kan tó ń pè ní láfíríkà ń bì náà wọ́n ń pè ní Comoros Island Jozorol Comor ọkọ ní lọ kó bá ìyàwó wọ́n ń fẹ́ gánà náà nígbà tó lọ́wọ́ wa tó ti wá bẹ́ẹ̀ nínú Islam àmọ́ ọlọ́run wá pé gbogbo wa pé àṣẹ ọlọ́run lè fi mú àwọn obìnrin yìí kúrò lábẹ́ àwọn bàbá wọn òun la sọ lẹ́ẹ̀kan a gbọ́dọ̀ wá ti obìnrin kalẹ̀ sẹ́nu àwọn kòkò àti kìnìún nílé wa wọ́n máa wá gbà sí yìí wọ́n máa gbà sọ́hùn ìwọ ọkùnrin responsibility rẹ ni ìwọ ni ọmọ bó ṣe fàyà sí bí dókítà ṣe wí lẹ́ẹ̀kan tó gbé wọ́n ló mú kó lé wọn ìwọ náà mọ̀rọ̀ àlàyé tó ṣe kalẹ̀ fáwọn òbí rẹ ọmọrú ọgbọ́n àtòyé ibi tí ọba yẹ kọ́ lọ kọ́dà practical solution ni dókítà wí fún wa ní tọ́pọ̀lọpọ̀ wèé mọ̀ á bẹ̀rẹ̀ nǹkan ọlọ́run ó bùkún àpò wa. àwọn yẹn wá nàìjíríà gidi lọrin nìkan dókítà wọn ò bùkátà wa jẹ lóúnjẹ lóde o láti kó nǹkan kalẹ̀ bẹ́ẹ̀ni kan bá bínú pé àti ní rí ìyàwó rẹ̀ tó ti fi five thousand. kò kọ́dà kò ní pẹ́kọ̀ wá àti mọ̀ pé wọ́n yẹra yé àti. àti ẹ̀ẹ́dàgbẹ́ iṣẹ́ wọn lọ́gbà bẹ́ẹ̀ òun gan ni ọkọ̀ máa bá yín wá justification fáìwá yín eléyìí náà jẹ́ àfikún approach wa ìwọ náà sì máa ń tó ń lé lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀ lọ́lọ́run ọkọ̀ sí ti ń gbé lọ́dọ̀ ọlọ́run kọ́dà máa dà ní ẹ̀dínwó owó tọ̀ náà ni pé kí wọ́n fi fi èmi àtìyàwó mi lẹ̀ kàṣẹ ńtọ́lọ́fẹ́ ni ọlọ́run ọmọ fún ládà yìí ń lọ́tọ̀ intentions ni pé eléyìí ṣe solution táwọn obìnrin ọmọ wá fúnra wọn o tọ́ba ìpè lé bàbá rẹ̀ lọ́wọ́ kóun náà wá solution sí àwọn èèyàn rẹ̀ tí wọn ò àmọ́ náà lẹ́yìn ilé òun yọ̀ǹda fún yín kí wọ́n kúrò lábẹ́ àwọn òbí tiwọn kí wọ́n wá bẹ̀yìn nílé àwọn òbí tiyín bẹ́ẹ̀ ṣe wá ní tẹ̀wọ́n lẹ̀ fáwọn kìnìún èèyàn àwọn àkókò responsibility àwọn ọkùnrin ni kọ́dà ń bẹ nínú tọ́lọ̀ ń lé bí yàn bẹ́yàn bá kárí àwùjọ ẹ̀ wallahu alam bẹ́ẹ̀ lọ́wọ́ ọkùnrin ló wà torí pé ìyá ọkọ lẹ pé kì í ṣe ìyá àyàwó òun ní ọmọ bí ó ṣe strike balance gẹ́gẹ́ bá ti wílẹ̀ kan láàrin ẹ̀tọ́ ìyá tiẹ̀ àtẹ̀tọ́ ìyàwó rẹ̀ ìyá ọkọ lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà ọlọ́run wájú àwọn bàbá wa tọkọ wa ń kí wúlà ń sọ yìí kò sẹ́tọ̀ lọ́kọ ọmọ nì lọ́wọ́ ìyá ọkọ kódà kò sí lọ́wọ́ bàbá ọkọ bàbá sòdodo ọ̀rọ̀ lọ́ọ́ kọ ìyàwó ni àwọn ọ̀fẹ́ bẹ̀lẹ́ mo rò pé dókítà náà ló wí lẹ́ẹ̀kan bá a máa bá yẹn kọ bí gbogbo àwọn àṣàkáṣà ni. ẹ ok màá padà sọ yẹn náà ẹ àwọn prof rán mi létí nísìnyí ok ìyẹn báwọn ẹ dákun ní kúkúrú tọrọjọ ti lọ àwọn ọkùnrin la níṣẹ́ ṣe púpọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ìṣòro táwọn ìyàwó wa ń fèsì yìí ẹ sì já bẹ̀rù ọlọ́run torí pé ilé tiwọn kí wọ́n wà ilé tiwa ni ìyá ọkọ lẹ pé bàbá ọkọ ni ìwọ ló mójú tààrin yẹn wọ́n wá ní èyí tí málàmù ọ̀rọ̀ ti mọ́ àwọn prọ́fù ẹgbẹ́ àwọn àwọn ọ̀gbọ́dọ̀ gbàgbé nǹkan wọ́n ní irú èyí tí málàmù sọ lẹ́ẹ̀kan pé ọlọ́nkọ́ sànù wa torí pé ó wà very pathetic à ń rí lóòótọ́ kì í sọ̀rọ̀ theory lásán tó ti pé ẹnu bá a ti ríra wa tá a jókòó yìí kọ́dà wa gan-an bẹ́yà dókítà náà ti fọ́ọ̀lù sírú ẹ̀ táwa gan rẹ̀kọ́mẹ́ndì brọ́dà yà brọ́dà kìíní èèyàn dáadáa ni òun súnà ní ìgbà wo ni títí tó kò sí lọ́wọ́ tán tí ó wàá di nǹkan míì eléyìí tó bá rí báyìí nínú ṣẹ̀ríà Islam ara ń tí àwọn kan ò kẹ́ ẹ mà tí wọ́n ń dáwọ́ bò nìyẹn o. bágbára obìnrin ọba gbé mọ́ pàtàkì jùlọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn the only instance of hulu tó ṣẹlẹ̀ tó wà recorded láyà nẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam ntọ́fà ni arákùnrin náà là ń pè ní sábẹ́tù ibn Qais radiyallahu anhu ìyàwó sábìtù wa kọ̀m̀plé fànàbì pé kò sí tí sábìtù fi ṣẹ̀wọ̀n o gbogbo ojúṣe rẹ̀ ní í ṣe àmọ́ òun bẹ lọ́hùn àwọn òun bẹ̀rù kóun má kọlu gbọ́ ọlọ́hun bóun bá remain lọ́dà sábìtù ìyẹn lọ́ fa kúlù obìnrin lẹ́tọ̀ọ́ àti pé kọ́kọ́ yọ̀ǹda òun àmọ́ má jẹ̀mú kan náà ń ṣẹ̀rí àgbékalẹ̀ fẹ́lẹ́ yìí o ànábì ló wí bẹ́ẹ̀. أتردين عليه حديقته قالت نعم n tó fún ọ ní sàdáàkì sọdà padà fún un àkọlù ti yá obìnrin tó bá ti mọ̀ pé látọwọ́ òun ni yọ̀ǹda mi ò ti wá ẹnu sàdáàkì sọ bọ́kọ bá lóun ọgbà túláàsì ní kó dá padà ẹ̀bùn kọ́ o ẹ̀yin bàtà fún njọ́ tí njọ́ wọn kọ́dà àyà rẹ̀ yé báyìí lọ́gbà lọ́wọ́ mi ojúlẹ̀ ojúlẹ̀ lélẹ́yìn lédè yorùbá <laughs> ẹ̀yin ìyàwó ẹ mẹ́jẹ wọ́n yẹ̀ yín jẹ ojúlẹ̀ nu òun náà sì ti tẹlẹ̀ tútù àbí èyí tó lẹ́tọ̀ọ́ nìkan òun lè dá máa ka sínú ẹnfílọ́pù yìí gbogbo ẹ̀ ten thousand náà wọ́n sì fi bẹ́ẹ̀ àbí twenty ọlọ́run ó ṣe ten thousand twenty thousand dáǹkẹ́ padà fún un àmọ́ ká wá pé òjì wà ń bẹ òjì wà ń bẹ tí ọba tí obìnrin lọ́rùn mọ́ pàtàkì jùlọ lórí ẹ̀sìn ọlọ́run ṣẹ̀ríà ìsìlámù fọ́bìnrin lẹ́tọ̀ àmọ́ àpẹ́ lọ́run kírú eléyìí má bàa ṣẹlẹ̀ òun náà ni gbogbo òjókòó tí maika àtàwọn organisation míì ṣètò ní kí n tún pẹ́ padà síbi mo ti bẹ̀rẹ̀ bọ́tẹ́ rí i pé tá a bá lọ gbogbo ẹ̀ pọ̀ gbogbo òbéèrè yìí ọ̀dọ̀ ẹnìkan náà gbogbo ẹ̀rọ mọ́ òun làwọn ọkùnrin ẹ dákun ẹ ọlọ́run ẹ jẹ́ ọlọ́run látara àwọn obìnrin wa tá à ń fi tá à ń fẹ́ a lè tara wọn èèyàn lè tara ìyàwó rẹ̀ wọ náà o báyà wọn àfọ òtí mọ wíyí wọn dáadáa pé ẹ má tara òbí yín wọ náà ẹ má tara èèyàn lè èèyàn bá ṣe àbòsí fún ìyàwó rẹ̀ ó lè tara obìnrin náà wọ náà o ọlọ́run kọ́ má jẹ́ àtara àwọn òbí wa ṣẹlọ́run kọ́ má jẹ́ àwọn obìnrin wa náà ṣẹlọ́run kọ́ má jẹ́ náà tara àwọn ọkọ yín ṣẹlọ́run Allahu ta'ala àrà. náà kò tó ẹ̀rà wá láyè láti gba ìbéèrè mọ́ àmọ́ àgbà kínní kan tí mo mọ̀ pé gbogbo wa láànífẹ̀ẹ́ sí nínú àwọn tí wọ́n kọ̀wé ránṣẹ́ sí mi ń bí báyìí ẹnìkan ní lẹ́yìn tó ń gbọ́ wá sí ìmọ̀ ọkùnrin àbóbìnrin mi ò mọ̀ ó ní àmọ́ márèjì òun ti ń bírèkì lọ́wọ́ òun wọ́n fẹ́ kán bá ń bẹ lọ́hùn kọ́nà má jẹ́ ó bírèkì mọ́ pé wá àti tó ń gbọ́ yìí ẹ̀mí òun tuntun ṣe díẹ̀ kán bá ń bẹ lọ́hùn tí ilé yẹn ti ń fọ́ díẹ̀ díẹ̀ kọ́lọ́n jẹ́ kí ebi túká o. àmín ilé ọ̀nà túká pẹ̀lú ògùn ọlọ́run. àmín ọlọ́run kọ́ máa ṣe yóò kọ́ máa lé rẹ̀ máa ṣe yóò kọ́ àwọn ará lé bá lé rẹ̀ máa ṣe. àmín ọlọ́run ní túlé náà ká àtìlẹ̀ gbogbo wa náà. àmín bí hakki la hawla wala quwwata illa billahi aliyyil azim. la hawla wala quwwata illa billahi aliyyil azim. لا حول ولا قوة إلا بالله العلي العظيم وصلى اللهم على محمد وعلى آله وسلم